أشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا هو كيف الله أتركاتك فواشواج ونبوى محمد صلى الله عليه وسلم ọlọ́run tí ó tún ṣe ọdún títí eléyìí ọdún iléyà nírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa àbí allah subhanahu wa ta'ala kó má ṣàì gba ìjọsìn wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anas bin malik radiyallahu anhu bí ó ṣe gbà wá ó ní qadima rasulullah sallallahu alayhi wa sallam almadina ó ní ń gbà tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó dé ìlú Madina ó ní wàláhùmá yauman yalabuna fihima àwọn ará ìlú Madina wọ́n ní ọjọ́ méjì tó jẹ́ wípé wọ́n fi ń dunnú láàrin ara wọn wọ́n fi ń yọ̀ láàrin ara wọn ó wá bèrè lọ́wọ́ wọn wípé ma hadhanil yauman kí ni àwọn ọjọ́ méjèèjì yìí kí lẹ fi ń ṣe wọ́n ní kunna nal'abu fihima fil jahiliya ní àsìkò jahiliya táwọn ò tí ì máa ṣẹ̀sìn táwọn ò tí gba Islam àwọn máa ń dunnú àwọn máa ń yọ̀ ní àwọn ọjọ́ méjèèjì yẹn ni anabi ni sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àlékè ọlá ó ti pààrọ̀ ọjọ́ méjì yẹn fún yín pẹ̀lú àwọn ọjọ́ méjì tó lóore jù lọ òun náà ni Eidul Fitri àti Eidul Adha ìkánú ẹ̀ òun náà ni ọjọ́ ìní ní tó túmọ̀ sí wípé àwọn ọdún méjì náà la nínú Islam Eidul Fitri àti Eidul Adha Eidul Adha òun náà ni ìtì àwọn pẹran bẹ̀ arọ ẹnìkọ̀ọ̀kan wa ìtàn torí ẹ̀ ṣe òun náà ni pé kí a yọ̀ kí a dunnú kí a fún ọlọ́wọ́n ọba kí a fi iberu ọlọ́wọ́n ọba kí a fi ṣe ọdún wa ọlọ́wọ́n ọba àlekẹ́lá sọ yí pé lan yanala Allaha luhumuha wala dima'uha ẹran tẹ́ ẹ bá pa ní orú ìní ẹran yẹn ò ntọ́dọ́dọ́ ọlọ́run òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọba tẹ́ ní nígbà tẹ́ ń pa ẹran ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ ká fi bá ọlọ́run ọba lò pẹ̀lú ọdún ṣíṣe wa àbí Allah subhanahu wa ta'ala kí ó gbàjọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa kí ó ṣe àforíjì fún wa ẹ jẹ́ kí ẹran tá a bá pa wọ́n ní kí a pín ká ṣe sọ́dákọ̀ fáwọn èèyàn àwọn tí wọ́n ní ìkápá àti pẹran ká reach out lọ́dọ̀ wọn ká ṣe sọ́dákọ̀ fún wọn pẹ̀lú ẹran tá a bá pa nǹkan mi bá tún ní náà ká tó fi sàárà fáwọn èèyàn nírú ọjọ́ ìní nínú àwọn ọjọ́ tó tóbi jùlọ lágbàáyé nínú gbogbo àwọn ọjọ́ three hundred sixty five days tá a ní láàrin ọdún kan òun náà ní irú ọjọ́ ìní wọ́n ń pè ní yaumul hajjil akbar ọjọ́ hajj tó tóbi jùlọ òun náà ní irú ọjọ́ ìní a ṣe sọ́dákọ̀ a bẹ ọlọ́run ẹ̀rí a ṣe sàárà fáwọn èèyàn eléyìí ṣe pàtàkì kọ́lọ́mù bá àlekẹ́lá tí ó gbàjọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa lọlá ilaha illallah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd we thank Allah subhanahu wa ta'ala uh, may Allah's peace blessings and benedictions be showered upon the soul of Muhammad sallallahu alayhi wa sallam upon his household his companions and all the Muslims in general of al-Qiyamah We thank Allah for this opportunity, the opportunity of witnessing this year's Eid al-Adha. It is a real opportunity as many actually felt or prayed to witness this day and Allah didn't grant the opportunity to some people. Allah who has granted us this opportunity, we need to thank Allah over it. May Allah accept our gratitude and supplication. It is very important we understand that the purpose of this day is that we are celebrating among ourselves At the same time, we are thanking Allah for sparing our lives till this moment. And that is why one of the ways through which we thank Allah is to sacrifice the sacrificial animal. For those who have the financial capability to do so, we sacrifice our animal the moment we finish praying the Eid as we have done now. As soon as we get home, we slaughter our animal, we share it among brethren, Muslims, brothers and sisters. We may not have the financial opportunity you know, to slaughter. So we share with them. We can as well share other things with people. As this day is a day that Allah subhanahu wa ta'ala accepts ibadat with a lot of reward. May Allah accept our ibadat. We prayed our Eid earlier because of the weather condition. We have to need to keep praying to Allah subhanahu wa ta'ala to accept our supplications and accept all our sacrifices. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته